ẹ ká sọ̀rọ̀ ẹ̀mí náà dr oníṣẹ́ńlá ògbó ọ̀tọ́ fẹ́ kàn sí mi lè kàn sí mi lórí zero eight one three six three eight two two nine nine fún ìyàwó tí wọ́n béèrè oògùn ìsọ̀yè fún ọmọdé ilé náà ni ìsọ̀yè fún ọmọ kékeré màá sọ oríṣiríṣi méjì sí mẹ́ta ah, ọmọ láti bí ọmọ ọdún mẹ́ta tó máa fi wọ seven years ọ̀tọ̀ nìyí tó máa lò láti seven years tó máa fi wọ twenty years ọ̀tọ̀ nìyí tí wọ́n máa lò méjèèjì tí mo máa sọ náà nìyẹn ẹ bá mi gbìyànjú eléyìí fún ọmọ láti ọmọ ọdún mẹ́ta tó máa fi wọ seven years torí àwọn àgbàlagbà gbà wípé táìmù yẹn ló ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ṣẹ̀mọ̀ wípé ńgbà tí ìgbà yìí wáṣẹ̀ lọ́hùn kò ṣe pé ọdún méjì ọdún kan tá à ń bẹ̀rẹ̀ ṣẹ́ ń sin tá à ń bẹ̀rẹ̀ school sin tá à ń lọ creche tá à ń lọ nursery kò ṣe bẹ́ẹ̀ wọ́n gbà pé bí abi five seven years nígbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wọ school so táìmù yẹn tó lò yẹn ọ̀hún ní máa lò táìmù tó bá ń lọ school gan lójoojúmọ́ lọ́kọ́ ló sọ yìí kódà nígbà olùdé tọmọ láyè kàwé dáadáa tó máa ṣeré lé díẹ̀ tó máa kàwé òun ni wọ́n máa ń lò sọ yìí fún ọ lálálẹ́ so ohun tó bá kàsùn yẹn òun ni wọ́n máa ń sábà rántí àmọ́ ẹ má jẹ́ káṣàròyé jù bá mi wọ ewé ìyeyè fún ọmọ tí ò ti dàgbà ọmọ ọdún eh, mẹ́ta sí méje lọ àtọ ewé oníyèmíyè àti ẹyin ẹdìyẹ ìbílẹ̀ ẹyọ kan wá bá mi wá odidi atare kan bá mi fi kún àti ọ̀gọ́mọ̀ ọ̀pẹ ìyẹn màrìwò ọ̀pẹ tó o bá ti wá jo kó sórí iná kó jo pẹ̀lú atare bẹ́ẹ̀ tó bá ti jo tán bá mi dà sínú oyin jẹ́ kí ọmọ yẹn máa la lálàásùn máa kì í la sí lọ skul o pé bóyá ń la láàárọ̀ lọ sí sùn hmm, alẹ́ ló máa ma la ìyẹn fún ọmọ ọdún méje láti ọmọ ọdún méje tó máa fi wọ twenty years bóyá ó ń fi lọ láti primary lọ secondary tó máa fi jáde bá mi gbìyànjú eléyìí tí mo fẹ́ sọ yìí náà bá mi wá ọ̀gọ́mọ̀ ọ̀pẹ bákan náà kò dẹ̀ bá mi wá jẹ́ kó pọ̀ díẹ̀ wọn ba èèyàn kan ló máa lo eléyìí kẹ̀kan yẹn èèyàn méjì mẹ́ta lè pin lò àmì eléyìí èèyàn kan péré òun ló máa lo eléyìí tàbá lọ́mọ méjì mẹ́ta tá a fẹ́ ṣe fún ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa lò wọ́n ní lò papọ̀ bá mi wá ọ̀gọ́mọ̀ ọ̀pẹ yẹn bákan náà díẹ̀ bá mi wá ewé oníyèmíyè díẹ̀ bá mi wá ewé éèran ìyẹn ewé tí koríko tí ẹṣin jẹ ewé éèran bá mi wá díẹ̀ bá wá ẹja òjijì òòyẹ̀ ẹja òjijì òòyẹ̀ ẹyọ òkú ẹja òjijì ìyẹn tó ti ká tó máa ń yan yẹn bá fòun náà ẹyọ sí i kó wá bá mi kéwé àánú tó pọ̀ kó bá mi kọ́lé lórí bá mi jóṣẹ́ ìlẹ́bu tó bá ti jó bá mi lọ kò látàrí nínú mo ṣe ṣàlàyé yẹn náà ni tó o bá ti wá jó tán jẹ́ kí ọmọ yìí jẹ́ kó máa fi fọ́ ẹ̀kọ́ mu lálaalẹ́ lámùsùn náà nìyẹn náà kò ń ṣe ń tà ń lò lọ sí skul láàárọ̀ o alẹ́ òun la máa ń lò ọlọ́run àjùmọ̀ bá alára mu zero eight one three six three eight two two nine nine òun náà ni nọ́mbà mi kò yí padà mi ò mọ iye ọjọ́ orí ọmọ náà òun ló jẹ́ kí n sọ oríṣi méjì yìí látọmọdún mẹ́ta sọmọdún méje láti méje sí twenty years ọlọ́run àjùmọ̀ bá a lára.